أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسقف ولو وبعلا نجله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kúmọ bá nábi náà tàwọn ará rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àmdẹ́lọ́wọ̀n ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfàánú ẹ̀yí wa kó láti alkiyama àti kíra wa káàbọ̀ sórí ètò àgbọ́yé Islam ṣọlọ́n sallallahu alayhi wa sallam fi yíwa ipé man yuridillahu bihi khayran yufaqqihu fid-din ẹni tó wà fẹ́fẹ́ dáadáa ìmá fún lágbọ́yé ẹ̀sìn ọlọ́ọ̀bá ń bẹ̀ mọ́sà fún alágbọ́yé ẹ̀sìn rẹ̀ ọlọ́ọ̀bá bóyá mi ní Islam ẹ̀kọ́ tá à ń kọ́ náà ni ìpalẹ̀mọ́ fún oṣù Ramadan bá a ti mọ̀ pé a ti wà nù oṣù ṣàbán báyìí àjọmẹ́wàá àkọ́kọ́ ní parí lọ báyìí ààbọ̀ sí jọmẹ́wàá àtàrin ìdẹ́ lójú àti gbẹ̀yìn tá ma fi wá oṣù àtúnfà pé nínú tí àwọn sọ̀hábà máa ti jùlọ ìpé ọmọ sàdúà kọ́lọ̀ ń jẹ́ kí Ramadan bá wà láyé ọlọ́ọ̀bà àwọn náà ń bẹ̀ sàálù ajíkà Ramadan náà bá wà láyé àti láyé tọ́jọ́ ọlọ́ọ̀bà tó lágbára aláàkàtù wọ̀síkọ̀ tó lágbára wà láàrin ààwẹ̀ àtàdúà lọ́fà táwọn àyà ẹ̀ fi tẹ̀lera wọn a rí pé àyà 1 eh, chapter 2 suratul bakara àyà 183 184 185 ọ̀rọ̀ nípa ramadan àyà tó tẹ̀lé báyìí ọ̀rọ̀ nípa àdúà bẹ́ẹ̀ ni sọ ramadan ta olórí wa idha sa'alaka ibadi anni فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أنا أجد أن سألت نínú gbólóhùn yìí àwọn àfáàyọ àwọn mọ́jàmù márùn tí ẹgbẹ́ mọ́jàmù márùn yìí òun náà pè ní ṣòrótò ìsìjábọ̀ dọ́à àwọn mọ́jàmù tàdúrà máa fi gbà ọlọ́mọ́sá gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa inú Ramadan ni lẹ́yìn Ramadan ni kátó Ramadan ni kárípà mójútó àwọn mọ́jàmù yìí aláwọn akọ́nà làwọn pé kò sẹ́ni tá a gbọ́dọ̀ pè àfọlọ́wọ́ ọba ọlọ́run nìkan là á máa tẹ́wọ́ àdúrà sí al-ikhlas a gbọ́dọ̀ pẹ́ lomi a gbọ́dọ̀ pé màláìkà a gbọ́dọ̀ pàdánù a gbọ́dọ̀ pàdánù ọlọ́ọ̀ba kan a gbọ́dọ̀ pé wòlíì kankan ọlọ́run nìkan là á máa tẹ́wọ́ àdúrà sí ó di yé wa kul innama adu rabbi wala ushriku bihi ahada kul innama adu rabbi sọpọ́lọ́ọ̀ba mi nìkan ní máa pè wala ushriku bi ahada ní ní pẹ̀lú mi àwọn fún ní àwọn wọn ni ahada yẹn wọn ná kíra gbogbo nǹkan mi kò sí nígbà pé ẹgbẹ́ ń jẹ́ àwọn bàbá wa ọlọ́kọ̀ bá sọ lẹ́sẹ̀ rí àwọn mọ́síláṣí wọn kọ́ sí wa anna al-masajida lillahi fala tad'u ma'a Allahi ahada ní wípé ọlọ́run nìkan gbogbo àwọn anábì ọlọ́run bá dẹ̀ ní ìwọ̀n ìpẹlòmí àfọlọ́run bá àti nínú example anábì Yunus wa bẹ́ẹ̀ ni anábì Muhammad sallallahu alayhi wa sallam kò sí ọgbọ́n táwọn kẹfìrí ọ̀dá kò sí wàhálà tí wọ́n wá fún àmọ́ kò pẹlòmí wa ma naqamu minhum illa an yu'minu billahi azizul hamid wọn ò sí àwọn kẹfìrí ju pé wọ́n gbọ́ gbọ́lọ́ ọ̀bà gbọ́lọ́ lọ ó gbogbo àdúrà tá a bá ṣe kárípá ń tẹ̀lé sunna nabi muhammad sallallahu alayhi wa sallam bàbá yẹn dá púpọ̀ anabi dá púpọ̀ ọlọ́kọ̀ bá sanabi lẹ́sàn-án rẹ̀ bàbá yẹn dá púpọ̀ ooo kò sí anabi kan tó nífẹ̀ẹ́ al'umma rẹ̀ bánabi ti nífẹ̀ẹ́ wa allahu akbar ẹ̀yẹ ẹ̀wò irú àwọn àyà tó wà ní qur'an bí qur'an ti tó yẹn ká one hundred and fourteen surat tọ́pọ̀ àwọn aya more than six thousand verses àti wọ́n ní aya kan tí mọ́ra dùnmọ́ òjò aya tó dùnmọ́ òjò ní Qur'an àbí tọ́lọ̀ ti yìnyín yìí wà ní Qur'an o àwọn gbogbo lẹ́yìn kò dùnmọ́ tó aya wọ́la sawfa yu'tika rabbuka fatarda tọ́lọ̀ àti mọ́ra dùnmọ́ òjò kí ló fà á wọ́n ní màá máa ṣe tó ń fẹ́ fún kí ló pé tó ó ní ìní sọ tó àti pé mùsùlùmí kankan ò òtún àrígbó mùsùlùmí kankan òjì àmà lọ́dọ̀ bó tó ọlọ́kùnrin àtàlẹ́ bí lẹ́sẹ̀ rẹ̀ àbẹ̀bá yẹn dá púpọ̀ jù kò wá sí àdúrà táǹfẹ́ tálíbí ọkọ̀ wa ọmọ yára ni wọ́n náà lọ sí bookshop lọ́sẹ̀ rẹ̀ muslim àwọn àdúrà yẹn ọlọ́mọba àti wọn ti tú sí yorùbá wọn ti tú sí yìnbó èyí tó máa ń fẹ́ wò ó kọ́ máa kà ó di eyín wọ́n bá wọn ka dàlẹ́lù lọ kàyíráàtì wọ́n bá wọn ka eh, fawzul azim wọ́n bá wọn ka àwọn kọ̀ jẹ̀mú lọ́pọ̀ àwọn kan kíkà ló pọ̀ mẹ́ ìdọ̀lá ìlò kàrí láti kẹ́kí kẹwọ́n sọ mẹ́ ó di wa ló máa kọ́ ló máa kà àwọn nǹkan kan wọ́n mú tọ́ da bí ẹ̀wà mọ́mọ́ sọ pé àìkú wọ́n ṣe ráìsì àti ẹran ẹdí abẹ́já wọ́n á fi ọ̀tẹ̀ pìàpìà wọ́n kẹsẹ̀ ẹ̀sìn lẹ́gbẹ̀ẹ́ ìwọ́n máa wo ráìsì àti kí ó lè rí ọ̀tẹ̀ pìàpìà yẹn àtàwọn tó bá ní àmùhàkìkóòn ní wọ́n gbé ọ̀tẹ̀ pìàpìà wà nù oúnjẹ yìí ẹ̀ bá jẹ tán yóò kó báyà bẹ́ẹ̀ ni àwọn àtàwọn fáwọ́dù làzim tẹ́ gbé káàkiri àdúgbò ó di èyí ẹ̀wọ̀n mo táàbà ẹ máa ṣàdúrà àtẹ́lẹ̀ bí nìkan sí alákọ̀wé kan lè bá ṣe dùnà àlì àbẹ́bí ọlọ́wọ́ àlì ó ní ya àlì mo jẹ̀bi sọ́pọ̀ mẹ́bí ìrànmí lọ́wọ́ ṣe dùnà àlì máa kọ́ ẹ ládùúgbò àtẹ́lẹ̀ bí kọ̀wà bí gbèsè rẹ bá tó òkè wọ̀láyà ọlọ́ọ̀bọ̀ fún اللهم أكفيني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك mo ní lọ sọ fún pé àdúrà tàlẹ́bì eégún lọ títí títí àdúrà kò eégún lọ ara ó wà comprehensive yóò kojú ọdún tó kó sínú ọ̀pọ̀ Allahumma akfini bi halalika an haramika ọlọ́wọ́ bá jẹ́ halali rẹ tó mi méjì kí bí haram rẹ wà agbóni bí fadlika amẹ́sì ọlọ́wọ́ bá rọ̀mí lọ́rọ̀ pẹ̀lú ọlá rẹ méjì pẹ̀lú mi lẹ́yìn rẹ wallahi ọba sàdúrà gbogbo ọtọ́ jẹ gbèsè gbogbo gbèsè ọlọ́wọ́ bá sàn ọlọ́wọ́ bá gbogbo ọtọ́ gbèsè mẹ́ta jẹ́ àṣẹ gbèsè ọlọ́wọ́ bá ìbá mi islam ànábì lọ lè kí sábẹ́ kẹjọ kan sábẹ́ yìí sáré àbí ìwà dúdú ọ̀rọ̀ àárí ara rẹ̀ ara rẹ̀ dàbí ara ọmọ ẹ̀dìyẹ ah, ah. arákùnrin irú ààrẹ wo ni ó ti yẹ báyìí ó débi náà ṣe ni ẹ̀yà Rasulullah ànábì dẹ̀ ọ̀ọ́ ah, take time fa arákùnrin tí èdè gbóhùn sàdúrà kan tó lágbára àdúrà ọ̀rọ̀ máa ṣe náà ó ní ọlọ́run ọba mo máa ṣe bọ́ ọlọ́run ọba o ẹ̀sẹ̀ tí mo ṣe fi ẹ̀jẹ̀ mi mọ́ fi ẹ̀jẹ̀ mi lárí kìyàmá ànábì ni látẹ̀tẹ̀k ó tó bẹ́ẹ̀ ìwọ fẹ́ jíyà náà bá láàtẹ̀tẹ̀ wọn náà wọ́n mú ti dà ọ̀hún sọ bẹ́ẹ̀ sọfọ́lọ́ ń ṣe àfọwà fún mi aláwọ̀mọ̀ ìnáka àfọwò tó ìbúra àfọwà fọwọ́ àní sọfọ́lọ́ kó foríjì àlùbẹ́bí kìsìnlì sọfọ́lọ́ kó foríjì yẹn àmọ́ màá sọ pé kọ́lọ́ fi àjọ ọ̀hún sọ bẹ́ẹ̀ ó di wa ló ṣe wá kéde àdúrà ọlọ́dẹ fún ọlọ́àfíà ọlọ́ gbogbo àtàǹsáre ńgbà kan kótó nípa àwọn afá súnà bẹ́ẹ̀ sí àdúrà sí ẹgbẹ́ àdúrà ní kọ́ba kákó lẹ̀ ẹ máa rí ìyàn tí wọ́n jàrà bí àtọ́pọ́n tó máa ta pépà káàkiri àdúgbò wọ́n à ní ó kí olórí ẹ̀dá rù àbí máa já pé wọ́n lọ ẹnìkan ló kí olórí ẹ̀dá rù ó ti káwọn náà máa lọ sí ilé kí àti kí ó kọ́ ló ké àfikọ́ àjẹnú ló pè àwọn àjẹnú dẹ̀ ní àwọn náà ti kìlọ̀ fún wa anna minna salihuna wa minna duna dhalik kunna tara'ika kidada àwọn àlọ́ yóò wẹ̀ ó ní ọ̀hánà mínà sọ ẹni rẹ̀ wà láàrin àwọn olóòtọ́ bẹ́ẹ̀ ni wọ̀mínà dúnà dà adìláwọ̀ ni ẹni bí àwọn àkáwà náà bóyá jẹ̀núsù lọ́ ló ń pè lọ́sàn-án gan ló wá di lóbá kan orí bá dàrú wà lóò kéwú kọ́ ló ń pàtófà kéwú islam kùránì olùdarí lórí rú tí wọ́n lọ fi agbé wọ̀nínà dínlẹ̀ máa wọ̀ ṣèfà wọ̀ ráhmà lil mu'minin ọlọ́ni ń dáhùn sọ́kà nínú Qur'an máa wọ ṣìfà ìwòsàn ni wọ́n ráhàmà ìkẹ́ni bóòjọ́ lọ́n pè ní ìkẹ́ tó pè ní ìwòsàn yóò máa dáhùn lórí rú báyìí ọlọ́run ti ẹ̀sọ́dà rẹ̀ ní sọ́dọ̀ tọ́ àgbẹ̀ tọ́ ha máa anzalna alayka al-Qur'ana litashqa ọlọ́ni àṣọ Qur'an kàlẹ́kọ̀ọ́ lè bá sórí ibú èyí ní ká Qur'an kó sórí ibú oye gbogbo àwọn náà wọn wọn wọn kéwké wọlé wọn dàrú lè pè tó tó ń sùn ọlọ́wọ́ mọ́ta sọ̀rọ̀ yìí ọlọ́ọ̀bà mùtàbá yìí ọlá pé àtẹ̀lé súnmọ́ ní sẹ́lẹ̀m wọ̀láyé ọlọ́wọ́ bó gbàdúrà wa mọ́ bá ti tẹ̀lé kẹtọ́ tẹ̀lé àwọn alẹ́ mẹ́lá bọ́kà rògbòmíyàn kan ọlọ́wọ́ kàkẹ́ bàbá náà ni abánka ṣìfà tíra ṣìfà là ń kà jọ náà ni arákùnrin ni abákàlẹ́ pé arákùnrin kan ọfẹ́ rẹ̀ ọwá lọ́pọ̀ ẹjẹ́ àtẹ̀lé súnmọ́ ní sẹ́lẹ̀ wọ̀láyé sẹ́lẹ̀ arákùnrin bá rán ọmọ rẹ̀ bá òṣìṣẹ́ ọlọ́run sọ́rọ̀ pé gbọ́ngbọ́n pàdé ìṣẹ́ náà wá ààrẹ inú rí pọ̀ inú rí pọ̀ kóhun lè bá gbádùn kẹ́bí wá sàdúrà fún un nígbà tó máa yẹn débà níbi sẹ́lẹ̀ àbí bíbí àbí ìṣẹ́ àbí bá bu yẹn tó má tó bá sàdúrà sí yẹn nìyẹn tó bá sàdúrà sí yẹn nìyẹn tó bá kó fọmọ pé tó bá dé dà sínú omi kẹ́ ayọ́ omi kẹ́ ayọ́ omi kẹjọ́jọ́ tí yẹ kó bẹ̀ kó fún mi mọ́ aláwọ̀ fún mi láti pẹ̀lú ògbó ọlọ́run àgbà tí arákùnrin ẹ̀dílé akánú àṣìfà báyìí mọ́ sọ fún yìí nígbà arákùnrin tó fún bàbá rẹ̀ mọ́ báyìí bára bàbá ìsì yánu ọ̀kan wọn máa lé kí ní ọ̀rọ̀ àbílọ̀ máa pé sáwọn láti máa ṣerú ẹ̀ láti ẹ̀rọ máa ṣe bí àmọ́ wọn sọ àdúrà tí kọ̀wọ́n tó wọn àti èdè wa ní ẹ̀ ṣe tó ní wọn láì láti àdàbà ìmọ̀ yín àgbẹ̀ ni kódà mo ti dúró ìgbà wọn ẹ̀dá pẹ̀lú ẹbí sùn mo fẹ́ wọ́n fẹ́ sálọ lè gbẹ̀fẹ̀. wọn na ah, àdúrà tó fún wa lánàá lè mọ́nà yé ń sọ ló bá bomi ẹgbẹ́ mẹ́ta sílẹ̀ ní ló bá bomi àdùàlá ló bá ka ayatu kùsí sùn yẹn ló bá fún wa yẹn wàláhì wàláhì tẹ̀lá súnà níbi ti dájú kò ní ìdígbà jẹ́ nǹkan tẹ̀sẹ̀ kékeré ọ̀n lọ bìkan ní òòrò ọ̀n lọ oríta mẹ́rin Islam tó yáyì ló máa fi àti àìyé o nítorí ndị dị kó o gbàgbọ́ lọ àmbọ̀ kárí pé à ń tẹ̀lé súnà bí sẹ́lẹ̀ àwọn àdúrà gbogbo wa láàmà ipe ọmọ ọ̀dọ̀ anabi sẹlẹm ó tí anabi lọ́rùn lé pé anabi ní tọrọ wa ana tọrọ tó máa ń fẹ́ kí n ṣe fún ọ tọrọ tí máa ń fẹ́ fún ọ anabi ní sẹ́ni anas ní yá Rasulullah ẹlẹ́gì tọrọ ní máa fẹ́ lápẹ́ mi àti rẹ ní mọ́tò lọ́la làbá tọrọ kí ni anas wá wí ó ní anabi sẹlẹm bí mo fẹ́ tọrọ náà ni pé bí mo ba yín gbélé ayé ẹ bá ń bẹ náà ọba ba yín gbélé àlùjẹ́ lẹ́bi ni wàhánà tọ́lọ́ tó máa gbẹ́kí bọ́ bẹ́ẹ̀ náà bá kọ́lọ́ sí fún un ó bá bẹ́ẹ̀ náà bá mo ti máa ń gbẹ́dọ̀ lé àlẹ́bi ilé ìjọ tọrọ yìí lágbára ju kó bá mi gbẹ́dọ̀ àjẹ́nà tí mo fẹ́ lọ tọrọ nǹkan mi àwọn gẹ́gẹ́ razalik ọ̀rẹ́ tọrọ nǹkan mi ẹ̀yìnlẹ́ni tọrọ mi máa fẹ́ tí mo fẹ́ lọ rí pé bí mo ti bá yín gbẹ́dọ̀ láyè kí mo bá yẹn náà fìlà nígbà lọ ni pé ọlọ́run àlejò wa sàdúrà fún sẹ́yìn náà Anas radiyallahu anhu ẹ̀rí pé òun lọ́fẹ̀ẹ́ pẹ́jù nínú àwọn sàábà in fact àgbàwá kan wáyé pé òun ló kú gbẹ̀yìn ní Madina nínú àwọn sàábà àdúrà kan lè fún ọgbà Allahumma àfihàn Allahumma iksir mali وولدي وبارك لي فيما أتيتني وعدت حياتك حياتي على طاعتك وحسن عملي اللهم اللهم اكسر مالي اللهم دي نجيك وولدي أتعوما وبارك لي فيما عتيتني كوف فبرز بقول وعتل آياتي على طاعتك كل جميل يقول لا تعالى سيدنا أنس ولما 90 years èyí kan kọ̀kọ́lẹ́ ní olùbáyé àwọn àti ọ̀sí sí sẹ́yìn tí wọ́n ní wáyé àlẹ́bí sẹ́dínà alásùwà lọ́mọ ní àlẹ́bí sàdúrà fún sọ́ọ̀rọ̀ ara rẹ̀ sẹ́dínà alásùwà lọ́mọ ninety years èyí kan tí a bá rí ó sì strong bí ọmọ thirty years ni ó di èyí tí a àdúrà níbi máa ti fún wa nù ó di wa kí a rí pé gbogbo ògbà bá súnmọ́ àfa súnà kí wọ́n fún aládùúgbò àtàlẹ́bí kọ́ wa lẹ́yìn náà ọlọ́run bá wa sí wọ́n ti bá tún sí english wọ́n ti bá wa tún sí yorùbá islam muslim lọ́lẹ́ ìrà lọ sí quran cassette wọ́n táwọn àyè kọ̀ọ̀kan tí muslim ó di eyín wọ́n ti tún lójú òyìnbó wọ́n ti tún sílẹ̀ yorùbá máa wo ìtura bùkátà rẹ lọ bí kọ́ńtẹ̀tẹ̀ lọ́lẹ́ wo ìtura bùkátà rẹ mu ah mo jẹ́ gbèsè ní orí bẹ̀ òkè orí musa gbàdúrà nìkan kan wa ẹlẹ́ẹ̀kẹta nínú àmọ́jẹ̀mú gbígbàdúrà alìlhàhà òun náà ni tẹ̀rẹ́màdúrà kamakanju anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní ọlọ́run ní yé gbàdúrà mùsùlùmí ní wọn bàtọ́ ọ̀bà kájú àwọn sọ̀hábà ní bóòlù yìí máa kájú ó ń dúbà tàdúrà jọ àdúrà yóò gbàjà rí ma pàtì haramọ́ pàtì máa ṣe ah, ìbọn lọ́sàdé ń pè wọ́n kọ́ ọ̀rọ̀ bùkún ó ní àṣẹ́jì bìlákùn ó lọ́sàdé wọ̀ láyé bá dé wọ̀tẹ́ inna Allaha la yukhlifu al-mi'ad ọlọ́ba mi sọ̀rọ̀ tí máa yáde òun àwọn àdúrà tó lójú ti ẹ lọ àwọn ewu tó lójú ti ẹ lọ ọlọ́run láwọn ẹni rí ń bẹ̀ wọ́n mú sálà wádà kó lè ewu táwọn ọlọ́ọ̀bà mo sọ̀rọ̀ Hasan Basri fún wájú ni sidna Hasan Basri ìmáàmù àbà nínú àwọn táàbì yìí ọkọ̀ sẹ́yìn náà àlù àmọ́ náà àwọn táàbì àwọn afáàṣe nfàǹfà tá lójú àwọn lọ arínú wọn náà ni ọ̀wọ́ ìṣù kọ́rní àbàbá àgbànù arínú wọn ni Hasan Basri arínú wọn ni Umar bin Abdulaziz arínú wọn ni Sa'id bin Musayyib àwọn mẹ́rin yà mẹ́ tójú àwọn lọ́nu yìí Hasan Basri yìí rahimahullah àsìkò tí ẹ̀ gọ́vnà kan bí àwọn gọ́vnà ti wà náà náà nísìnyí tí wọ́n kówó jọba tí wọ́n fi kọ́lé ńlá arákùnrin bá kọ́lé ńlá gọ́vnà bá kọ́lé ńlá ló bá pè àwọn èèyàn wọ́n á máa bóun sílé wọ́n á lọ bẹ̀ wọ́n á sílé wọ́n bọ́n ah ilé ibú haya eh, ilé àfin ilé ilé ìwọ́n mọ́ ìrà bàlẹ̀ asẹ́m bá tóbi táwọn yẹn ti pé lọ́sẹ̀ lọ síbẹ̀ nígbà lọ́jọ́ bẹ́ẹ̀ ló bá rí ibìkan tó ga díẹ̀ ló bá gbọ́ pípélé ló bá bẹ̀rẹ̀ mọ̀kádìmá rẹ̀ a'udhu billahi minash shaitani rajim bismillah táwọn yẹn bá darí yẹn pé owó tó yẹ mi ra ògùn fáwọn tárìkà ní hospital owó tó fi kọ́ ẹ̀ kọ́ ẹ̀ kó fi kọ́ skul sáwọn ọmọ ibi kó fi sanwó skul àwọn ọmọ kó bá fún àwọn skul ọ̀fẹ́ owó tí wọ́n ṣe báyìí kó ṣe báyìí kó fi tó ọ̀nà ṣe òun máyì razali wọ́n fi wá kọ́lé ńlá wájú ayé lójú ilé àwọn samudáwádà àwọn pé àpáta làwọn fi kọ́lé tiwọn tọ́lọ̀ ròyìn wọn pé wọ́sàmúdà lẹ́rìnà jáàbù sọ́kàrà bìlúwàdì sọ́kàrà òkú àpáta àwọn fi kọ́lé àwọn dà tàbí ọ̀rọ̀ alẹ́ wọn ní dúró àmì méjì lọ́ọ̀mù ilé ìlú àjọyìn lójú pẹ̀lú gbogbo dúkẹ́ tí wọ́n kó yọlú ẹ̀ bí ọba inú ọba yẹn ẹ̀sìpẹ́ẹ̀tì káwọn sójà òkú ọkọlù asan basiri ó mọ̀ pé ẹ̀rù ọlọ́run bá dáadáa ni asan basiri wà nígbà gbogbo òde bá túká wọ́n ní àwọn tọ́mọ̀ ni àwọn tọ́mọ̀ ni ó tọ́mọ̀ ni àwọn ìbá túká lọlé asan basiri náà tó wà tí ó ṣe yìí yóò lẹ́tẹ̀ mo lè délé bá àwọn náà ti múra kalẹ̀ ọpẹ́ bàbá bá pe àwọn ìjòyè ẹ̀jọ̀ àgbà sójà ẹgbẹ́ yìí gbọ́ ìyẹn wá bá òde wa jẹ́ ẹ ti ń wòran ẹ̀jẹ̀ sílẹ̀ kó tó lọ lé láfíà ẹ̀jẹ̀ ìyá rẹ̀ ìwọ wá ìdà tó fi pa ìdà ìyá jẹ́ ni pé tó bá dé tí wọ́n gbé tán ẹ̀jẹ̀ rẹ̀ gbọ́dọ̀ kánlẹ̀ ẹ wàá mú ẹ̀jẹ̀ wọn àwọn àdà sínú dúrọ́ọ̀mù gbogbo ilé máa mú ẹ̀jẹ̀ rẹ̀ eléyìí náà ni ìyàtẹ́yìn náà jẹ́ ó bá ránṣẹ́ lọ bá ṣe ní asan bá sẹ́rí lé ọlọ́run kọ́ bá kẹ́ ìmọ̀ọ́mọ̀ àgbà ó ti máa rọ anábì sẹ́lẹ̀ anábì tó bá wà nú ewu ewu tá a wà nàìjíríà lè sìn كما تدعو لا إله إلا الله عظيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم سيدنا حسن بابل استعدوا له ọfẹ́ wọlé báyìí ọfẹ́ wọnú àfihẹ báyìí tí ọba ajẹni ń gbáyìí ti jókòó kàrì sínú ẹ̀sùn pẹ̀lú àwọn sójà rẹ̀ nígbàtí ojú ẹ̀sẹ̀ mẹ́rin pẹ̀lú ọba ẹ̀báyìí ọdọ́dẹ́ Allahumma اجعل نفمته بردا وسلاما عليها كما جعلت النار بردا وسلاما على إبراهيم الله أكبر تلاحظ كذا شيء الله أبا اللهم اجعل نقمته عبروا هو وبعيه بمتشنجه بردا وسلاما عليها كو صود انتو تتوى ثلاثة فمي كما جعلت النار بردا وسلاما على إبراهيم بوجه صيناتي انا مرود الدان جوسي هذه سلام إبراهيم لسي gbé sọ di tútù àti àlàáfíà fọ́nà bí Ibrahim ọba yẹn wọlé báyìí tó títí Hasan wọlé báyìí tó ọba yẹn nínú ah Hasan ẹ mà sí wọn àárọ̀ wà ní àyẹ̀rọ̀ wọ́ ọ́ oh, sábà dúró ayé tí wọ́n ń sàdúrà báyìí tí wọ́n ti wà ní báyìí àwọn náà tiẹ̀ di Hasan wọn àjọkọ̀ tì mí ah àwọn sójà ń ṣe mà gbogbo àwọn jòyè ń ṣe mà ọba ọtí lẹ́mí ìbáyìí lọ Hasan wọn àjọkọ̀ ẹ bá mú tùràrí tí mo ń lò gan tùràrí tí mo ń lò gan lè bá mú nulẹ̀ ó bẹ̀rẹ̀ sí fìtùràrí ẹ̀ tí Hasan la ilaha illallah ọ̀rọ̀ ẹ̀ sí àwọn yẹn lè mà ọ̀rọ̀ yẹn sí àwọn èèyàn lẹ́mọ̀ ẹ̀fí kí láàárín ilẹ̀ ẹ bá ń kó góòlù ẹ bá ń kó àwọn nǹkan ọ̀ṣọ́ àwọn owó owó ẹ bá ń kó wá ẹ bá ń kó pátẹ̀n ẹ sì lọlé o ẹ gbọ́dọ̀ ti sú ẹ̀yin tó yẹ ti lọlé bẹ́ẹ̀ káwọn olójọ́ náà mo ti fún ṣe ní asan ní dúkìá nu mo ti padà sílé lálẹ́ ọ̀nà ọlọ́ta jáwọ́ náà kábániláyọ̀ kí ló bá rọ gùn ọ̀kan náà àwọn sójà yà ni asan ní lọ lásán nítorí plan kalẹ̀ kọ́ lọ́sẹ̀lẹ̀ yìí nítorí plan kalẹ̀ kọ́ lọ́sẹ̀lẹ̀ yìí nítorí náà ìdílé rí pé ètè rẹ ètè rẹ ṣe ìtúpọ̀tọ̀ rẹ wọlé kí ló wúlò ní mo tó pé aláhùnmá ọlọ́run bá ìdí alìmọ́tà ọ̀bàdà wọ̀sálàmà àlẹ́yà aburúkú abáyé plan kalẹ̀ sọ́ di tútù àti àlàáfíà fún mi kàmá jẹ́ àtànáyàrá bàdà wọ̀sálàmà àlẹ́ Ibrahim bóyá sọ iná di àlàáfíà eh, tútù àti àlàáfíà fún Ibrahim ọlọ́ba gbogbo tó wà bẹ nàìjíríà bí sọ di tútù fún àwọn ọlọ́ba àlàáfíà àsepọ̀ láàrin ramadan àti àdúrà ọlọ́mọdé àti àdúrà ọlọ́ba orí ẹlẹ́kẹta náà láwa olóyè kiri alìlẹ́hà nígbà àti kó lórí mutaba ọlọ́mọdé àgbàdúrà ọlọ́ba sanu wọlé àti alìkìyàmà gbàdúrà ọlọ́ba nàìjíríà mọ́tà fọkàn àbàrà àwọn aṣíwájú mọ́tà kọ́ ọmọ sí dákùwà ọlọ́run mọ́tà àrífìkì ní nàìjíríà ọlọ́ba mọ́tà bẹ́ẹ̀ fi jẹ́ mọ́tà fọ́n sí ọlọ́ba wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ẹgbẹ́gbàgbé pé ramadan ti wọlé bọ̀ wá ẹni Ramadan dẹ̀ ní one hour èyí tí a nílò thirty minutes níbi àgbẹ̀rẹ̀ Islam one hour là ń lò níbi ètò Ramadan owó náà ṣáájú àwọn oníbíjà sí wọn àbúbọ̀ about one point seven million one point seven million àbí one point four million wọ́n pẹ́ wọ́n wọ́n ṣáájú wa ó di wa ṣùgbọ́n dálùkù mọ́ ẹ bá a sì ṣènáwó sọ́lọ́ fi di program ẹ̀mọ́ lọ́dún Ramadan account number one. náà Jaiz Bank fún mọ̀gbọ́n kọ̀tàbẹ̀ Islamiyah zero márùn zero márùn six nine eight two one náà ni àwọn tí à ń fẹ́ káwọn ìmọ̀ dáwó sí àwọn tí wọ́n fún wa lówó nínú owó ọmọ òrukàn náà ni Usman Abdulbasit ó fún wa ní five five thousand Jamila Tijani Lukman ó fún wa ní five thousand Alira Suleiman ó fún wa ní five thousand ọlọ́wọ́ sọ̀rọ̀ lẹ́sàn-án tó bá pé débi DITV màmá wa màmá bánáwá àwọn náà fún wa ní ten thousand naira ọlọ́run sá wà pẹ̀lú ọlọ́ọ̀bà Ismail Abdulsalam fún wa one thousand naira ọlọ́run wà pẹ̀lú ọlọ́ọ̀bà ló sá kàlẹ́ sí fún ọlọ́ọ̀bà sanu wàlá ìtàlù kìyàmà ọlọ́run sá sí àdìgá alágbàkà fún wa wọ́n sọ fẹ́ lómi náà pé à program bá ń lọ ó di wa Ramadan ní bọ́lébọ̀ ọlọ́jọba wàlá ìtàlù ìtọ́jà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹlákùn ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ oníbẹ̀rẹ̀ ní ẹ sọ wípé èèyàn lè bẹ èèyàn ní àdúrà pé alẹ́bí náà bẹ àwọn sàábì rẹ̀ ní àdúrà ẹlákùn àfà tí wọn á bẹ̀ ní àdúrà tó ní dandandandan àti kéèyàn pa ẹran kí ni kéèyàn ò ṣe. eré yóò ìgbọ́dọ̀ dá lóhùn àdúrà dandankọ́ ni pé péye pẹ̀rẹ̀ tí wọ́n lọ da kéèyàn du ẹran fọlọ́ ọba kábi ṣe tẹ̀wọ́ sùn sábúrú mbẹ̀ àmọ́ wọ́n ń dẹ́dẹ́ ń dẹ́dẹ́ kéèyàn pẹ̀rẹ̀ àdúrà ọba ẹran lọ ó di wa ìdú ẹran ẹ̀sìn lónà kó inna salati wa nusuki nusuki ọlọ́run fasalli li rabbika wanhar ó di wa àmọ́ dẹ́nadẹ́nà ara ọ̀ pàìpàì di ẹ pa ẹran alẹ́ ìkọ̀bà mu ọba bẹ̀rẹ̀ abámisàdúrà ọlọ́run bá jẹ bùkátà rẹ̀ kí n tó bá ṣe bí ọ̀run zá fọ̀ ẹ̀yọ́ tí èyàn bá wá ṣe àdúrà ọ̀nì ìtúbọ̀n tó wà wípé kóhùn dú adìẹ tó wá dú adìẹ yẹn tó wà àtàwọn fámìlì rẹ̀ náà jẹ́ ṣé ó ṣe déédéé. ó ṣe déédéé ó máa wó nǹkan wọn ó lè ṣe pẹpẹ súpù kí wọ́n wó tẹ́lẹ̀ kan náà ọwọ́ di é nà. àwa nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ẹ ṣe fún wa ní òní wọ́n fi ìbéèrè ránṣẹ́ pé ẹ dákun àdúrà ẹni tí ó jẹ gbèsè yẹn pé nígbà tí ẹ sọ pé àwọn òbọ̀dà àti kẹdáwọn kẹdáwọn kẹlẹ̀ ká. àdúrà tó jẹ gbèsè láti kọ́ ní aláhùnmá àkíní bí halalika an haramika wa abinini fadlika aman siwak ọwà ní ṣe musulun aláhùnmá àkíní bí halalika an haramika wa abinini bí fadlika aman siwak ẹ̀yà kan sí lẹ́jọ́ bẹ̀rẹ̀ ta aláhùnmá àkíní bí halalika an haramika wa abinini bí fadlika aman siwak gbogbo àtàlẹ́ ìdílé wà sọ̀rọ̀ sí wọ́lọ́ba ìbéèrè tí ó tẹ̀lé ẹ̀dàkùn èèyàn méjì ni wọ́n jọ ń fa ọ̀rọ̀ ẹnìkan ó fi fóònù ẹ̀ pamọ́ sínú mọ́tò olùkan wá wá wá jí fóònù yẹn lẹ́yìn ijọ́ àbí ijọ́ tó lè yẹn jí fóònù yẹn tó wá padà wá ó wá yọ sim àti mẹ́mórí kàdí fóònù tó jí yẹn ó wá kó sínú lẹ́dà wá sórí dashboard onímọ́tò yẹn ìgbà tí onímọ́tò yẹn rí sínú rẹ̀ dùn uwa ne ka amma wannan barawo dan aljanna ne duk ka ni ya kyauta mu na ya fi mai wayan tun da ya dawo mun da wayan nan ẹ dákun kalimọ ìdíyẹ obìnrin bí àbí yàtọ̀ fún ìlú rẹ̀. inú ẹ̀ ló dùjú àmọ́ kọ̀kọ́rọ̀ sí kọ́lọ́kọ́lọ́ bá ọ̀ sí ló máa jẹ́ náà kọ́lọ́kọ́lọ́ bá mọ́tà yọ olè kó wájú ẹ̀ ló kó lórí ẹ̀mí ẹ̀ kó bá sí ló máa jẹ́ náà ó ṣẹlẹ̀ sẹ́mi náà bẹ́ẹ̀ mo lọ sí Madina ní 1993 mo lọ sí umura ní wá búrọ̀ àkànmọ́ pakistani ni ó fún mi ní bag portfolio portfolio bag tó yáyì báyìí so mi ọmọ mọ́ kan gbé kọ́ ní mo bá lọ lè ziyara ní máa ti bàbí náà nígbà fi dé àwọn dọ́kúmẹ̀ntì wà bẹ́ẹ̀ certificate ni wà bẹ́ẹ̀ òun wáyé làdáàlì àwọn ọ̀tá edins òun wáyé làdáàlì nígbà máa fi dé láti inú bí ziyara máa ti wọ́n ti gbé báàgì lọ wọ́n rò pé báàgì lówó wọ́n mọ̀ pé báàgì kan wọ́n gbé nígbà máa bẹ̀rẹ̀ wọ́n á rí pé kò sí ẹ̀ńdẹ́gbẹ̀ àtàwọn dọ́kúmẹ̀ntì ìwé nǹkan kan wáyé làdáàlì wọ́n á lè sọ́fà ọlọ́pàá wọn ní à ní ọba ti gbérú báàgì ẹ̀ síbẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí wákàtí ìbẹ̀rẹ̀ sí wákàtí wọ́n á gbà náà bí mẹ́sàgì bìlá mo bá gbogbo òwe yẹn wọ́n tó yọ wọ́n á gbókùtà ba báàgì yẹn jẹ́ wọ́n ti ba báàgì mi báàgì yóò bá jẹ́ ọ̀jẹ̀ àmọ́ ètò bẹ́ẹ̀ náà ni àwọn dọ́kúmẹ́ǹtì ah, ọlọ́run kó bá sọ báwa standard àwọn gbogbo ìwé ẹ̀fẹ́sì kọ́lá ẹ̀kan òdì mẹ́ ó tó lera wọn ó jẹ́ ìgbókùtà lé ní lórí mo kàrà bákú bàgì ni mo kà kò sínú ẹ̀ ó di wà só lè yẹ kọ́lọ̀ bá yẹ lè kó wájú ẹ̀ kọ́lọ̀ bá ti lẹ́gbẹ̀ẹ́ kó táwọn náà lẹ́gbẹ̀ẹ́ ìka àtọ́ tó débi nígbà kàrà sí fún ọlọ́ba ilé mi sí náà fún ìwọ̀n subhanaka allahumma